عبد الله قائد الغر المحجري سيد ولد آدم أجمعين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته علم الحديث ẹjẹ́ ìmọ̀ kan nínú àwọn ìmọ̀ ètò ṣe pé ipò wọn ga púpọ̀ nínú ṣẹ̀ríà Islam nítorí pé al-hadith òun náà ni ìmọ̀ ètò ṣe pé nínú rẹ̀ àti mọ̀ nípa ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ tó sọ fún wa tó ti fi wá mọ́nà. ẹtí ìdí kí lọ tọ́ kí ni ọ̀tọ̀ kí lọ lọ́wọ́ bá ń fẹ́ kí lọ lọ́wọ́ bọ̀ fẹ́ ọ̀nà wo lágbà láti sórí rẹ èwo láti gbà tó ṣe pé ó lè mọ̀ ní sórí ibò torí kí eléyìí àwọn olùmọ̀ ni wọ́n ti sọ pé al-ilmu mirathu an-nabiyyi thalathatun fi an-nassi wal-ulama' qawm wal-rath ما خلف المختار غير حديثه فينا فذاك متاعه وأداته ونيمة قلنا إن النبي صلى الله عليه وسلم تجوب فوا بين من هو في النص من حديث النبي محمد صلى الله عليه وسلم إن الأنبياء ما ورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذ به فقد أخذ بحظ وافر àwọn anábì ọlọ́run wọn ò fi wúrà àbí fàdákà sílẹ̀ fẹ́nìkan láti jogún ṣùgbọ́n tí wọ́n fi sílẹ̀ òun náà ní ìmọ̀ dájúdájú gbogbo ẹni tó bá ti di ìmọ̀ ọ̀hún ó ti di èrè ǹjẹ́ tó pọ̀ ọ̀hún. torí ẹ̀ ló fà á ló fi jẹ́ pé bó jẹ́ pé anábì ló bí yẹn má anábì bá jẹ́ bàbá yẹn èèyàn ní nǹkan kan tó lè jogún lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam wọn ni nahnu ma'ashara al-anbiya'i narithu wala nuran wa ma taraknahu sadaqa àwọn anabi ọlọ àwọn ayọ jogún ṣùgbọ́n kì í jogún tiwa àti pé gbogbo tá a bá ti sílẹ̀ sàrà ló والعلماء هم ورثه àwọn olùmọ̀ àwọn náà lẹni tí ó jogún ànábì sallallahu alaihi wasallam yìí ṣe gbogbo èèyàn olùmọ̀ ni ó jogún rẹ̀ nítorí pé tó bá kà mà fún ni ó jogún mà ẹni tí ò bá kà mà fún kò lè rí kankan jogún. máa ń kọ́nlẹ́pẹ́ mọ̀ọ́tà ọ̀rọ̀ ayọ̀ àdéhìí wọn lẹ́nu ànábì Muhammad sallallahu alaihi wasallam kò fi nǹkan sílẹ̀ yàtọ̀ sáwọn ọ̀rọ̀ rẹ̀ tó bá wa sọ. fìlà òfin kankan sílẹ̀ láàrin wa tá a lè rí jogún yàtọ̀ sáwọn ọ̀rọ̀ rẹ̀ tó bá wa sọ tí ṣe ìmọ̀ olówó iyebíye. wa àwọn eléyìí àwọn náà lè rọ àwọn náà lọ wọn sọ lé rẹ ètò fún wa ètò ìsọ̀kè gbogbo ẹni tó bá rí jogún okò rèé. eléyìí fà á ó fi jẹ́ pé àwọn olùmọ̀ wa nínú ẹ̀sìn Islam láti ìgbà tẹ́sìn Islam ti bẹ̀rẹ̀ الاهتمام الفائق والعناية العظيمة بأحاديث النبي صلى الله عليه وسلم أمجد توقع أقولي تدوقني نقاط وايمة نقاط النبي محمد صلى الله عليه وسلم إليه نقاط في جيبي àárí nínú àwọn olùmọ̀wá ẹni tó tutù rí àdéhìí ẹ̀yọ̀ kan torí àdìsí ẹyọ kan àtìrí ẹni tó ti torí àdìsí ẹyọ kan tó ti odidi Basra tó wá sí Medina Nabi Muhammad sallallahu alaihi wasallam báwo ni òsì ní jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ọ̀rọ̀ ẹni tó ń fẹ́ lọ sí ìwádìí nípa rẹ̀ kò náà là Nabi Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó ti fi tá a nípa rẹ̀ á sọ yìí tá a bá tẹ̀lé àwọn òfin tó wà nínú rẹ̀ ọ̀rọ̀ ọwọ́ ọ̀dà yóò le tó torí ẹ̀ àwọn olùmọ̀ wọ́n gbìyànjú púpọ̀ nípa àdé ó ń bẹ nínú ẹni tó gbìyànjú nípa kíkó àdé jọ ó sì ń bẹ nínú ẹni tó ṣe é pé òun gbìyànjú nípa àṣìṣe àlàyé tí wọn kó jọ ó ń bẹ nínú ẹni tí ó gbìyànjú láti kó jọ ó sì ń bẹ nínú ẹni tó kó ọlọ́kan ọ̀jọ̀ kan jọ ṣùgbọ́n gbajúgbajà nínú àwọn tíra tó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà ni àwọn tíra tá à ń pè ní alukotobo sẹta alukotobo àìsẹta èyí ti Sahih al-Bukhari àti Muslim àti Sunan Abi Dawud àti Ibn Majah àti ti àti ti At-Tirmidhi rahimahumullahu ta'ala tí wọ́n máa sọ pé alukotobo sẹta àwọn tíra mẹ́fẹ́ mẹ́fẹ́ pa àwọn tíra mẹ́fà tíra dàgbàlérò pẹ̀lú wọn náà nù Bukhari Muslim Abu Dawud An-Nasa'i At-Tirmidhi Ibn Majah àwọn eléyìí àwọn ni wọ́n ń pè ní al-kutubu sitta ṣùgbọ́n nínú tíra tó wà níwájú wa ń bí àbọ̀ ní tíra tó kọ tíra Bulughul Maram òun náà ni al-Hafiz Ibn Hajar Ahmad Ali ibn hajar al-asqalani rahimahullahu ta'ala olùmọ̀àgbà ó ní ìmọ̀ títí nínú ìmọ̀ nípa hadith títí ó fi dé ipò pé wọ́n ń pè ní al-hafiz al-hafiz ipò kan ni oyè kan ni nínú àwọn oyè tí yẹn máa ń gbà nínú ìmọ̀ nípa hadith yẹ́n bó ti jẹ́ pé nínú oyè tó wà nípa ìmọ̀ hadith òun náà ní kéèyàn di muhaddith. ṣùgbọ́n alḥafid ibn hajar al-asqalani àwọn gba lakọ́bù alḥafid. débi wípé lakọ́bù yìí ó di alam ó dorúkọ fún alḥafid ibn hajar rahimahullahu ta'ala. débi pé tí wọ́n bá ti sọ pé qala alḥafid ibi tí ọpọlọ àwọn èèyàn lọ generally òun náà ni alḥafid ibn hajar al-asqalani rahimahullahu ta'ala. Al-Hafiz Ibn Hajar yìí kìí sùn nìkan kìí sùn nìkan ìgbàlú oyè tó ń pè ní Al-Hafiz yìí ẹnìkan kọ́kọ́ ló fún o ṣùgbọ́n ọmọdé bíi wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ń tẹ́ pè náà nù wọ́n bẹ nínú àwọn olùmọ̀ wa ẹni tó ṣe é pé òun náà jẹ́ al gẹ́gẹ́ bíi al Ibn Abdul rahimahullahu ta'ala. الحافظ المنذري رحمه الله تعالى الحافظ العراقي رحمه الله تعالى أتبع بيلو إنه لمنك حديث النبي ومحمد صلى الله عليه وسلم إنه ترى بلوغ المرامي ولا هم صفوا يقول رواه رواه السبعة أو ميجي جي وقع جادي رواه السبعة àwọn tí àwọn gbà lérò pẹ̀lú wọn ni alimami ahmed pẹ̀lú àwọn mẹ́fẹ̀ẹ̀fà tá a ti dárúkọ yẹn alimami ahmed pẹ̀lú àwọn mẹ́fẹ̀ẹ̀fà tá a ti dárúkọ yẹn tá a bá fi kan mẹ́fà ó di mélòó ó di méje ìgbà míì àwọn sọ pé rawahu sitta tí àwọn bá sọ pé rawahu sitta àwọn tí àwọn gbà lérò pẹ̀lú rẹ ni ashabu al-kutubi as-sitta tó ní tíra mẹ́fẹ̀ẹ̀fà tá a yẹn ìgbà míì àwọn lè sọ yìí pé rawahu al-khamsa rọwáhu alhamsa àwọn márààrún ni wọ́n gbà wá nígbà táwọn bá sọ wípé àwọn márààrún ni wọ́n gbà wá jẹ́nẹ́rálì nígbà wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ashabu sunan al-arba'a bil-idafati ila al-imam ahmed pé àwọn onítìrà sunan àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gbà wá pẹ̀lú imam ahmed ẹ̀sìn àwọn onítìrà sunan mẹ́rẹ̀ẹ̀rin abu dawud. النسائي الترمذي ابن ماجه بل الامام احمد كما تقول رواه الخمسه ابامي او طيب رواه السته غير البخاري رواه السته غير البخاري او بس كيف بعوا الامام البخاري قلت في كتاب بعوا مسلم ابو داود النسائي الترمذي ابن ماجه ìgbà míì àwọn lè sọ pé ọ̀rọ̀ wa mọ̀ sẹ̀tà ọ̀rọ̀ mùsùlùm àwọn mẹ́fẹ̀ẹ̀fà ló gbà wá yàtọ̀ sí alimami mùsùlùm ẹ̀sìn ti máa wọn alimami bukhari abu dawud an-nasa'i at-tirmidhi ibn majah tọba wa jẹ pé lómi ìjọ yàtọ̀ sí àwọn méjèèjì yìí lọ́ba gbà wá àwọn dàpọ̀ wọn rọwá o malikun fil muwatta rọwá o abu dawud at-tayalisi fi musnadih. رواه الطبراني في الكبير أبي في الأوسط أبي في الصغير يقول الإمام الطبراني رحمه الله تعالى تقطع مسيرة تجي مسيرة بيان nípa àdéhùn anábì Muhammad sallallahu alaihi wasallam orúkọ àwọn tíra yẹn wọn pè wọn ní kíni Mu'jam Mu'jam tó bá jẹ́ pé èyí tó ní ńlá jù ní wọ́n pè ní Mu'jam Tabarani al-Kabir eléyẹn ń lọ bí ìdí ọgbà wọ́n tún akọ tí àmì òun wà láàrin wọ́n pè ní Mu'jam al-Awsat òun jẹ́ ìdí mẹ́rin wọ́n tún akọ mi tuntun kéré sí Mu'jam Tabarani al-Saghir òun jẹ́ sọ alimami Tabarani nù tó bá yẹ kó wọn gbà wá nínú ètò tóbi wọn sọ pé rawahu Tabaraniyu fil kabir ibi wọ́n ti mà ipò kọtíra náà ní kíni Mu'jam at-Tabarani ìgbà ní wọn sọ pé rawahu Tabaraniyu fil awsat o ti mọ̀ pé Mu'jam at-Tabarani al-awsat rawahu Tabaraniyu fil saghir ìyẹn ni Mu'jam at-Tabarani as tó bá yẹ pé al abu abdullahi al-hakim an-naysaburi ìlọba gbàdé tìyẹn wa wọn sọ pé rawahu al-hakimu fi mustadrakihi torí pé al-hakim rahimahu ta'ala wọn kọ síra kan fún wa wọn pè ní al-mustadraku àwọn fẹ́ẹ́ ti àfihàn tí bukhari àti muslim ò mú wa nínú sọ̀híhì àwọn méjèèjì táwọn àdìsí yìí náà ti jẹ́ sọ̀hí kí ló ń wọn náà mú wa. eléyàn náà ń pè ní kíni al-mustadrak. torí ẹ̀ ìmọ̀tí hafiz rahimahullah tí wọ́n máa ń mú àdìsí wa nínú mustadrak wọn pípé àdìsí yìí o bukhari àti muslim ò mú wa wa huwa sahihun ala shartihima. májẹ̀mú bukhari àti muslim pé sára rẹ̀ kí ló dé tí wọ́n gbé jáde ìgbà míì ó lè jẹ́ sahihun ala sharti al-Bukhari ó wà sahih lórí sharti al-Bukhari kí ló mú Bukhari má gbé jáde ìgbà míì sahihun ala sharti Muslim ó wà sahih lórí sharti Muslim yóò ti sọ pé wa lam yukharrija wa lam yukharrija síbẹ̀síbẹ̀ àwọn méjèèjì ò gbé jáde tá a sọ tá a la fẹ́ kójọ náà subhanallah ìgbà tí abu abdullahi al-hakim al-hafiz tí wọ́n kọ síra yìí wọ́n pè ní al-Mustadrak ọjọ́ ìdí mẹ́rin ní ńláńlá tó ṣe pé ọmọdé tí ọba jẹun kánú ò lè dákàgbé inú ẹ̀ ó tóbi wọ́n ṣe ní ìdí mẹ́rin ó nílá. àfa àgbà al-Hafiz al-Hafiz al àwọn wá ṣe talkhisu al àwọn sọmaráìdì ẹ̀ wọ́n mú àdéhùn wá sí alḥafiz an-Naysaburi abu abdullahi al-hakim àwọn mú gbogbo àdéhùn yẹn wá ó lè jẹ́ pé láì mẹ́ta mẹ́rin ṣùgbọ́n alḥafiz az-Zahabi ìgbà táwọn bá fẹ́ dárúkọ àdéhùn wọ́n kàn án mú wẹ́ẹ̀dì méjì mẹ́ta wá nú àdéhùn yẹn wọ́n sọ pé al sọ pé sahihi ni àwọn náà sì kọ pé sọ́ọ̀d bẹ́ẹ̀ ni ọba jẹ́ pé wọ́n tako etí Abu Abdullahi al-Hakim sọ tó ní òní sahih wọ́n sọ pé qala Abu Abdullahi al-Hakim sahih bal huwa da'if pé sahih làwọn fi ṣùgbọ́n da'if kí ló fà tó pé lágbájá àti tàmẹ̀dún bẹ́ẹ̀ ẹ̀ nínú àwọn tó gbà wá tó de lẹ́yìn al-Hafiz al-Zahabi nípa àdìsá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam torí ẹ Ibn Hajar rahimahullah tọkọ tóra gàfẹ́ máa tírètè ìgbà tí àwọn dàgbà tí wọ́n wá mà wọ́n ní táwọn aràn kan ní pé káwọn dàbí alhamdu zahabi àwọn fẹ́ dàbí rẹ̀ nínú mà subhanallah wọ́n dàbí rẹ̀ wọ́n ti tún jù lọ alhamdu ibn hajar rahimahullah. مدى الحافظ الذهبي قد تجرى والسير سراك سي الحافظ الذهبي قو نقوى علم الحديث أيا فيكي الحافظ ابن حجر كونه تقرور تتدعجنا سبحان الله لكن تبعثي كانت تبعثي يا ابن حبان nínú sàhíhì rẹ̀ wọ́n sọ ìpè rọ̀ wáhùn ibn Hibban fi sàhíhì. Turkey ibn Hibban náà ní sàhíhì. Ṣùgbọ́n subhanallah ìsì gbogbo àdìsí tó bá pè sàhíhì bẹ́ẹ̀ ni làwọn olùmọ̀gbà fi sàhíhì. Sọ ara àwọn olùmọ̀gbà wọn lọ bá àtìpàtà ibi tó pè sàhíhì yẹn hasan ni tó pè sàhíhì yẹn báyìí walhamdulillah. Lónìí, a rí àwọn olùmọ̀ wa wọ́n ti ṣe púpọ̀ nípa sàhíhì ibn Hibban. الاشتراك الاحسان بترتيب صحيح ابن حبان الاحسان بترتيب صحيح ابن حبان وقالنا اول ما لو دي لو يبقى تو بك بجادي اول ما تنسي سي نيكو امانو سكريبتير نينو اني الشيخ شعيب al-Arnaut rahimahullah àwọn náà ti sàlàyé nínú àwọn àfáàdé ìtayé ìsìn mo máa tírètì àdéhùn yẹn lọ́kọ̀ọ̀kan èjèèjì báde ti ti ti pọ̀ tó nínú tíra yẹn wọ́n ṣe ìwádìí tó pin pa rẹ̀ pé ntọ́pin sahih bẹ́ẹ̀ ni sahih ni ntọ́pin sahih la wa'if ni ntọ́pin sahih hasanun li ghayrihi ni subhanallah tó ń bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ o lè rí o lè rà. gẹ́gẹ́ bí muslim lè mẹ́rin ahmed rahimahullah ta'ala lójúgbà bíi tuntun bẹ́ẹ̀ o lè ní forty thousand hadith. shu'aib al-arnaobi àtàwọn ẹni tó kó sòdì wọ́n mọ̀ sí fẹ́ fún muslim lè mẹ́rin ahmed rahimahullah gẹ́gẹ́ bá a ti sọ fún wọn ṣe fún sahih ibn bẹ́ẹ̀ náà wọ́n ṣe fún muslim alimami ahmed rahimahullah ìgbà tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ tíra yẹn máa kọ́kọ́ tẹ̀ jáde ìdí mẹ́fà ni ṣùgbọ́n ìgbà tí àwọn ẹni tí awí tí wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ ó di fifty volumes. so alimami fahad rahimahullah ọ̀pọ̀ àti pé wọ́n tẹ̀ jáde fún wọn fún gbogbo àwọn tó ṣe pé wọ́n ṣèwádìí jinlẹ̀ nípa ṣẹlẹ̀ fifty volumes. ètò túmọ̀ sí pé iná ń pè ní al-mawsu'atul hadithiyya encyclopedia àdìsí ní muslim Imam Ahmad nígbà wọn ti sẹ́yìn fún ká. bákan náà tó bá jẹ́ pé Ibn Khuzaimah ìlú máa gbé àdìsí jáde wọ́n sọ pé rawahu Ibn Khuzaimah fi sahihi torí Ibn Khuzaimah náà ní sahih. èyí tó ṣe pé àbá kan India nínú àwọn olùmọ̀ nípa àdìsí láyé ìsìn al-Hafiz al-A'zami táwọn bẹ láyé lè sìn àwọn ti sẹ́kùn wọn gbé manuscript rẹ̀ jáde ìtura jẹ́ sọ̀hìn ibẹ̀ àwọn náà fi sọ̀hìn ìtura jẹ́ wàhìn wàhìn wọ́n ní ìsọ̀tún tó fi jẹ́ wàhìn. torí ẹ̀kọ́ tó kọ́ sọ pé wọ́n wọ́n sọ̀hìn rawahu Ibn Khuzaymah fi sahihi Ibn Khuzaymah fi sahihi kìí ṣe gbogbo tó bá fi sọ̀hìn ni yóò jẹ́ sọ̀hìn látàrí ìwádìí ìjìnlẹ̀. bákan náà ó lè jẹ́ al àwọn ni wọ́n gbé àdéhùn jáde àdáwò kọ̀ọ̀kùnrin àwọn náà ní tíra kan táwọn pè ní kíni súnánú àdáre kọ̀ọ̀kùnrin ó lè tún àwọn ni wọ́n gbé jáde nù tíra wọn. ala kulli hal gbogbo ẹni wọ́n ti gbé àdéhùn jáde tó yàtọ̀ sí àwọn ní tíra méjèèjì yìí al-Hafiz ibn Hajar ta'ala yóò darúkọ rẹ̀ tó bá jẹ́ nìkan ni nínú àwọn méjèèjì yìí wọ́n darúkọ rẹ̀ rawahu ibn Majah tó bá ti pé Bukhari nìkan ló muslim lásán ló gbé jáde ọ̀wáwó muslim rahimahullah látàrí ìjọun làwọn èèyàn ti ń ṣe ìyapọ̀ ẹnu nípa pé ayyuhuma asah sísọ fún Bukhari òun ló gúnrégé jù ní àbí sahih muslim ìyẹn pé ìwúlò wà authentic jù táwọn àdéhùn inú rẹ̀ wà more authentic sísọ fún ni àbí sahih muslim. wọ́n ní àwọn èèyàn tí wọ́n jẹ́ màgàríbà àwọn ará ibò ọ̀run nínú àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ ará Morocco Andalus tí Spain gbogbo ìwé àwọn mùsùlùmí ló wà ń bẹ àwọn olùmọ̀ Islam àwọn lábáwá ló wà ń bẹ àwọn náà à ń kan kálọ̀bà mẹ́ta ń bẹ̀ yìí máa ń fọ́ọ̀lù irú tó ṣẹlẹ̀ landalus nìyẹn ní Spain tí ìlú yẹn fi bọ́ máwọn èèyàn lọ́wọ́ eléyìí náà túmọ̀ sí pé àwọn èèyàn tí ọba máa tara àkàn kọ́gbọ́n wọn lè fẹ́gbẹ́ etí tàn wà fún un gbogbo ẹni tí wọ́n ń ka history ọgbọ́dọ̀ gbọ́n púpọ̀ gbogbo ẹni tí wọ́n sì jẹ́ olórí ìjọba àbólórí ìlú tí ọba máa ka history ìjọba rẹ̀ ò lè lágbára nítorí pé history akọ kí ni táwọn kan ṣe tó mú ìjọba wọn wó ìwọ sọ̀rọ̀ àwọn ọ̀nà wo làwọn kan gbà tíjọba wọn fi lágbára wà mójútó torí rẹ̀ ẹnìkan ròyìn bí Andalus dà kó tó di kó wó Spain torí ẹ̀ tó máa sọ pé Maghrib al-Islami ìtọ́gbà lérò pẹ̀lú rẹ̀ ó bẹ̀rẹ̀ láti Spain tó fi dérò àwọn Morocco tó fi dérò àwọn Algeria tó fi dérò àwọn Tunisia ومما يزهدني في أرض أندلس ألقاب مملكة وجود معتقد فيها ومعتصم ألقاب مملكة في غير موضعها كالهر يحكي انتفاخا صولة الأسد ونمتين أمامة قرر أندلس Spain nígbà yẹn tó wà lọ́wọ́ àwọn mùsùlùmí ìgbà tí ìgbà tí ìjọba wọn bẹ̀rẹ̀ sí lẹ̀. ó ní ojúdó màtàkìdé ń fi àwọn màtàkìmì olóríṣiríṣi ọba nínú gbòòrò kan náà ọba báyìí ọba báyìí ọba báyìí ọba báyìí ìmọ̀ ni wọ́n ń ṣèjọba lé lórí yóò ní kinní kan àdúró ìsàlẹ̀ láàrín ìwọ́n kọ́ àdúgbò òkè láàrín ìwọ́n kọ́ àdúgbò àárín láàrín gbogbo wọn láàrín gbòòsì tí òjò lé mẹ́ẹ̀ẹ́dógún lọ wọ́n láàrín díẹ̀ ẹ bá ti máa rí láwọn lómìn náà èèyàn ń sàmójútó abúlé kọ̀ọ̀kan tó ṣe é pé gbogbo ilé tó wà ní ojú mẹ́ẹ̀ẹ́dógún lọ òun náà wá pé kíní kan láàdì òní kíní kan kíní kan láàdì àárín láàdì náà. àwọn nǹkan yẹn àmì lílẹ̀ ìjọba ni bó bá jẹ́ ìjọba àbílẹ̀ ni wọ́n ń ṣe àbí ìjọba tó ní òfin dé ó ń ṣàfihàn pé ìjọba lẹ́ńbẹ̀ àti pé ọba kan ọ̀ràn lẹ́ńbẹ̀ nítorí pé tẹnu ọba bá rìn lẹ̀ láǹdì kan náà lọ ẹ̀kọ́ wa history ló ń kọ́ wa lọ́gbọ̀n yẹn tẹ́lẹ̀ máa ń tẹ́lẹ̀ tí kálukú máa ń di ara rẹ̀ kó land eléyìí land eléyìí land fẹ́ innahu min amarati da'fi dawla nínú àwọn àmì péjọba lẹ́nu wọ́n ní alqabu mamlakatin fi ghayri mawdi'iha kálukú jẹ́ kingdom kingdom kingdom níbi tí ọ̀yẹ́kọ́ jẹ́ kingdom àpèjúwe wọn á dà gẹ́gẹ́ bí kẹlẹ́hẹ́rì ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe olóńgbò ni. yàkè ntẹ̀fọ́ ọ̀hánsọ́wò lẹ́sẹ̀dì tó náà fẹ́ra rẹ̀ látẹ̀kùn kó fẹ́ ṣe bí kìnìún. ó ní bẹ́ẹ̀ làpèjúwe wọn rí. sòtúrú de ní Maghreb Islami tó kárí Morocco Spain nǹkan kan gbà yẹn àwọn tí wọn apá kan nínú àwọn olùmọ̀ ń bẹ̀ wọ́n pé Sahih Muslim ọgbà wájúmọ́ Sahih Bukhari lọ́wọ́ ìgbé afa min sahih al-Bukhari tó báyìí làwọn wí kí ló fà nítorí pé láìsẹ̀ tí èèyàn gbé sahih al-Bukhari lọ tó gbé sahih Muslim lọ èèyàn ò ní ààyè àti máa tẹ̀síwájú nínú kíka sahih Muslim èyí tí ò ní fẹ́ sí fún yàn nínú kíké sahih al nítorí pé ọ̀nà tí ìmáàmù Muslim tó fi to tíra tiẹ̀ yóò sì ọ lójú kòkòrò láti kàdó àmọ́ ọ̀nà tí ìmáàmù Bukhari tó fi to tiẹ̀ àbá tí ìwọ̀n bá ní sùúrù kò ní lè ka débi kan nítorí pé ìmáàmù Bukhari rahimahullah ó lè mú àdéhì kan wá ní ẹ̀mẹ́ẹ̀dógún ó lè mú àdéhì kan wá lẹ́ẹ̀mẹ́wàá yóò sì máa kọ́ tọ́pìkì ọ̀tọ̀ọ̀tọ̀ sókè ọ̀kọ̀ọ̀kan wọ́n ní kí ni Imam Bukhari fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ ọfẹ́ fi hàn yín wípé ọlọ́kan ọ̀jọ̀kan òfin la lè yọ nínú àdéhùn kan yìí ìtumọ̀ rẹ̀ ní kọ́mọkọ ọlọ́kan ọ̀jọ̀kan topic title fádìsì kan níbi ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n Imam Muslim rahimahullah àdéhì tó jẹ mọ́ tọ́pìkì kan ní chapter kan gbogbo àdéhì tó jẹ mọ́ tọ́pìkì yẹn tó ní lọ́dọ̀ gbogbo ẹ̀ ló kó wa lójú kan náà. sọmọ kí ìwọ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe research ilé yẹn ó rọrùn fún ẹ ó sì sọ ìrìn tó dènà di kúkúrú fún ọ wàá tètè mọ gbogbo àdéhùn tó summarize ń tọ́ wá ntọ́ jẹ́ ma lójú kan náà eléyìí yóò sínú Sahih Bukhari hadith kan wọ́n lè mú abi mẹ́wàá pẹ̀lú àkọlé tọ́sọ̀tọ̀tọ̀ torí àwọn sọ pé fiqhul Bukhari fi tabwib fiqhul Bukhari. fi e bẹ́ẹ̀ àgbọ́yé Imam Bukhari nípa ẹ̀sìn ó ń bẹ nínú o àkọlé tọkọ lórí àdìsí kọ̀ọ̀kan. torí pé nǹkan míì dọkọ ìwọ nídìí láti ronú o lè ronú jọ méjì kó tó báwo ti tọ́ka sí dọkọ. subhanallah ṣùgbọ́n Imam Muslim rahimahullah ó wò ó tiẹ̀ kó kankan sí ní àwọn ni. ọ̀pọ̀ àkọlé kankan lórí àdéhùn kankan bisimilahi walhamdulilahi wasalaatu wasalaamu ala rasulillah hadadana fulan kọ́lá hadadana ilan kọ́lá hadadana kọ́lá kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam láti bẹ̀rẹ̀ síra dópin kò kọ́ táìtù kankan bá di kankan. àwọn olùmọ̀ọ́ wa dé lẹ́yìn wọn wá wò pé láti bí síbi ó ń tírìtì tọ́pìkì báyìí ni láti bí síbi ó ń tírìtì tọ́pìkì báyìí ni láti bí síbi ó ń tírìtì tọ́pìkì báyìí ni àwọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́ táìtù sórí àwọn sọ táìtù ẹ̀ wọ́n sọ táìtù يعني تسليني فصحي البخار فصحي مسلم قلنا لي القاضي عياض القاضي عياض أبا لما هو لما مالكية القاضي عياض ثم تدار قوي يلا سوق الله سوى فقطك توقع قلنا لي الشفا الشفا نقع إتنبسي أيها النبي محمد صلى الله عليه وسلم سوى ينتاقوا فوق شوان سيكوان بيه sọ alqadi Iyad ló kọ àwọn àkọlé yẹn alimami nawawi rahimahullahu ta'ala àwọn wá ti àyẹ̀wò fínífíní lórí àkọlé tó ṣe wọn èyí tó bá wọn láàmú wọn gbà wọlé èyí tí wọn rí pé kò ṣe wọn tún ṣe imamu nawawi ló aṣẹ́kù dòní lára sọ̀hẹ́hì muslim dẹ̀rí. tọ́ torí ẹ̀ ọ̀kan nínú àwọn olùmọ́ni tashajara qawmun fil bukhari wa muslimi ladayya wa qalu ayyu dhayni taqaddama فقلت لقد طاق البخاري صحة كما طاق في حسن الصناعة مسلم أما يجع لدى نقع بخاري في مسلم في ولاتي واجب في راتلاتي واجب وما أه صحيح البخاري أصح ثم لقيت شو صحيح مسلم أدق صناعته ọlọ́dàjù ní kakọ́tìrà pé ọ̀nà tí yàn án gbà ṣètìrà tí ó fi dájú owó yàn án kà tí ò ní sún yàn án kà tí wọ́n sọ èmi. torí pé àlùmọ́nì Bukhari rahimahullah ṣẹ́yẹ́kù mùsùlùmí àáfàá ìmáàmù mùsùlùmí. gẹ́gẹ́ bí ìmáàmù Ahmad ti jẹ́ ṣẹ́yẹ́kù Bukhari àáfàá ìmáàmù al wọ́n wá kọ̀wé kan wọ́n ní lawla lámà záhàbà mùsùlùmí wàlàjà tí o bá sí ìtìmọ́mù Bukhari ni mùsùlùmí ò ní lọ kò sí ní bọ̀ ìyẹn nípa àbá ti gbọ́ ẹnìkan tí ń jẹ́ mùsùlùmí láyé nípa àmọ́ ẹni kò lọ pọ̀ òun lórí. tọ́ eléyìí ó túmọ̀ sí pé Sahih Bukhari lọ síwájú lẹ́yìn náà Sahih Muslim ó tẹ̀lé. ìyẹn tó bá rí báyìí ọ̀rọ̀ tí imaamu shafi'i rahimahullah ta'ala wa sọ kọ́ wọ́n ní asahhu kitaabin ba'da kitaabillahi ta'ala muwatta'u Maalik ìtìrà tó gbẹ́rẹ́gẹ́ jù lẹ́yìn al-Qur'an òun náà ni muwatta'u Maalik a sọ pé bẹ́ẹ̀ ni id qala shafi'i dhalika huwa lákòókò tí imaamu shafi'i wí bẹ́ẹ̀ náà lórí لا وجود للبخاري ولا ولا مسلم قبل وتنسى البخاري وتنسى مسلم بعد فقد حكم بما علم لا بما خفي عليه في علم الغيب عند الله nítorí wọn náà sóun ló fi dájọ́ kì í ṣe tọpa náà ti tọjọ pé nínú Ọlọ́run ọba lọ wà. lọ́lẹ́sẹ̀ gbàtí ìmọ̀mọ̀ mùsùlùmí Malik rahimahullah sọ̀kọ̀ muwafa à kò sí tíra kankan síwájú ẹ̀ tá a pè tíra àdéhìí ni torí rẹ̀ ní Abu Ja'far al-Mansur ló ti tọrọ lọ́dọ̀ ìmọ̀mọ̀ Malik rahimahullah ibi tíra yóò ẹja kọ ẹ̀dá rẹ̀ pọ̀ káwá fún wa ní gbogbo òlu ńláńlá kápá àwọn èèyàn láti ẹ̀wọ̀n tó gbọ́dọ̀ kàdéhìí mímọ̀ tó yàtọ̀ sí tọ́ba wà nù muwafa dúró tí ọ̀gá sọ̀nù mọ́ kọ́ adé pé mọ́tò nìkan ni ó kù láyé nǹkan púpọ̀ àní mọ̀ síbẹ̀síbẹ̀ tó ń ti bí gbogbo tí ra adéṣe ti ṣe pọ̀ tó lónìí tó ń ti báwọn adéṣe anábì sọ̀rọ̀ wá àdéṣe tó hàn sí wa bó ti ṣe pọ̀ tó lónìí tẹ́nìkan bá sọ pé nọ́mbà báyìí òǹkà báyìí ìlà adéṣe anábì sọ̀rọ̀ wá àwárí ìwọ̀sẹ̀lẹ̀ wọ́n sọ fún yín pé zèndé òdù ẹni pé mùnáfìkì tó ga ní mùnáfìkì ẹnìkan mọ iye àìmọye tí wọn kọ́ lẹ̀ ńkọ́. tó torí de eléyìí ọ̀rọ̀ iná mùsùlùmí rahmanullah ọ̀rọ̀ táwọn ń sọ wọ́n ń sọ nípa ayé tiwọn ni. sábàwọn sọ fíìmù Bukhari kò sí tú òkú síbẹ̀ nípa tòhídì síra ntɔjɛma adat ɔnbɛnbɛ akam ɔnbɛnbɛ eléyìí sɔhí al-Bukhari wàlí imam al-Bukhari rahimahullah ìgbà tó kọ síra yẹn wọn sọ pé gbogbo hadith sɔhí táwọn mọ láyé làwọn fi làwọn kọlẹ wọn làwọn yọ hadith àwọn yìí táwọn kọlẹ láti inú alfo alfo hadith one thousand thousand hadith thousand thousand ọjọ́ kínú ah inú rẹ̀ làwọn ti yọ hadith jáde ọ̀wọ́ ìtàwọn yọ jáde sẹ́wọ̀n pé tí wọ́n kọ́ fún wa pọ̀ ju ohun tí wọ́n kọ́ fún wa lọ. alimami muslim rahimahullah àwọn náà lẹ́nu yẹn ṣẹ́rẹ̀ tó lè house òun náà ò dá condition pé gbogbo sahih tó mọ̀ láyé ló wọ́n kọ́ táwa gbé abu abdullahi alhakim ìgbà tí wọn náà wọn kọ mùsàkà táwa gbé hàn àti sahih tó sẹ́kù ọ̀sẹ̀kù mọ̀nà bukhari náà sọ so nítorí bẹ́ẹ̀ lè lè jẹ bẹ́ẹ̀ kékeré bẹ́ẹ̀ sẹ́rí sọ̀rọ̀ Bukhari bẹ́ẹ̀ náà ni Muslim gbogbo adé ìtọ́ jẹ mọ́ gbogbo nǹkan pátákà àpá ó ń bẹ́ẹ̀ nù wá. eléyìí ló fà lọ́dọ̀ wa àní wàhálà mọ́ tí wọ́n ti ní rawahu al-Bukhari àníbi láti máa ṣèwádìí àwọn tá ló wà nù chain àdéhì yẹn káàdéhì yẹn tó dọ́dọ̀ wa pé lágbájá ni tàmẹ́dọ́ ni sókùrọ̀ bẹ́ẹ̀ pé àà kò fi tẹlumọ́nà ti bọ́ gbé wàhálà kú o máa sọ pé rawahu al-Bukhari ó tó Muslim ó tó tilẹ̀ jẹ́ pé ìyapa ló ń bẹ láàrin apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí al-Hafiz ad-Daraqutni rahimahullahu ta'ala àwọn wọ́n ní àwọn gbólóhùn kan lórí àwọn kan nínú àwọn àdéhùn tó wà ní Sahih Muslim wọn lọ́rọ̀ lórí apá kan nínú àwọn àdéhùn yẹn wípé fèsì Sahih bọ́tí lẹ́yìn ala kulli ẹ̀yọ́ tó pọ̀ jù náà ló máa ń sọ pé àwọn àdéhìí sọ̀hẹ́ Muslim gbogbo ẹ̀ sọ̀hẹ́. Ntí Al-Hafiz ad-Daraqutni ti ń sọ̀rọ̀ ọba nínú sọ̀hẹ́ Muslim ó ní pé ma rawahu Muslimun ala sabil al-mutaba'a ma rawahu Muslimun ala sabil al-mutaba'a la ala sabil at-tahsil. Àwọn àdéhìí tí ìmáàmù Muslim tó gbà wá ní gbígbà wa apá tún fẹ́ sọ pé ó tún tọ̀dọ̀ ẹlòmíì wá kéde ní gbígbà wa pé òun náà nu aṣíwájú ní báyìí kéde àwọn àdéhùn tó fi ṣàṣíwájú nù bá ìnidárò kò sí ní mẹ́nu bá àwọn àdéhùn tó tún mú wá ilé ẹ̀ irú rẹ̀ tún wá gbọ́dọ̀ mi ìnidárò kò sí ní mẹ́nu bá tí màá gbé sọ fún Muslim síwájú ẹ̀ ìbá dé nọ́mbà one generally nínú gbogbo tọ́pìkì kan yóò ní nọ́mbà ọ̀tọ̀ gẹ́gẹ́ bí Fuad Abdulbaqi tó ṣe kó lọ́kọ̀ àwọn lọ nọ́mbà àwọn àdéhùn Muslim bó ti ṣe ṣe nọ́mbà ọ̀tọ̀ yóò bẹ fún àdéhùn tó tó síwájú nínú each topic àwọn àdéhùn tó tẹ̀lé yẹn nọ́mbà tiwọn ọ̀tọ̀ torí pé àwọn ń jẹ́rìí fún tala àkọ́kọ́ yẹn títí táde ṣe mí tuntun yàtọ̀ tí ó tún fi dé in the same chapter wọ́n tún nọ́mbà rẹ̀ lọ́tọ̀ àwọn ètí nọ́mbà tiwọn yẹn tó jẹ́ pé nídìí tó máa má dìtì kan wá ní wọ́n lè sọ pé one two four stroke one ẹlẹ́ẹ̀kejì yẹn wọn ò ní tún tún one two four yẹn kọ́ mọ́ wọn kàn kọ́ stroke two wọn ò ní tún one two four mọ́ wọn ò ní tún kọ́ mọ́ wọn kàn stroke three eléyìí túmọ̀ sí pé àwọn eléyẹn àti sẹ́ẹ̀lì fún tala kọ̀ọ̀kan yẹn torí ẹ̀ gbogbo ọ̀rọ̀ títà òkè tó lè sọ lórí èyí mọ́tìrù fi ń sẹ̀rì yìí kì í ṣe lórí èyí tó jẹ́ kó náà nù àtiwájú nínú àkọlé yìí torí ẹ̀ وقد يجوز في المتابعة ما لا يجوز في التعصيب ó ti fi kọ́sẹ̀lẹ̀ nínú tá a fi sẹ̀rí fún nǹkan njẹ́ ọ̀yẹ́ ká sọ pé ó lè ṣẹlẹ̀ sí níta àti tàṣíwájú. bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀tọ́ pọ̀ jù wọn ọ̀gbá wọlé. torí ẹ̀ ìlọ̀kan nínú àwọn olùmọ̀ Sheikh Rabi' ibn Hadi al-Madkhali àwọn ti kọ́ síra kan náà fi gbóyè kan either master masters or phd síra yẹn wà lọ́wọ́ wa wọ́n kọ́ síra yẹn láti làjà láàrin imam muslim àti Daraqutni wọn ò jọsẹ̀ nígbà kan náà Daraqutni àti muslim wọn ò jọsẹ̀ nígbà kan náà àmọ́ nígbà tó ti di pé Daraqutni tako muslim pa àwọn àdéhìí kan wọn á pe síra yẹn ní baynal imamayn muslimin wa Daraqutni láàrin imam méjèèjì afẹ́ làjà so bákan náà láti kọ́ gbọ́kàn nínú àwọn olùmọ̀ náà tó tún délé gẹ́gẹ́ bí sheikh al-Albani rahimahullah àdéhùn bíi méjì mẹ́ta kan nínú sahih muslim àwọn náà ń wò pé sí sahih ti làwọn eléyìí ṣùgbọ́n táwọn olùmọ̀ sọ pé ẹnu ti kù àmì ti láti máa ṣèwádìí nípa pé àwọn àdéhùn tó wà nínú sahih bukhari àti muslim sahih. tọ́ Abu Dawud rahimahullah tí láti wọn wọn pè ní sunan gbogbo kan náà lọ́wọ́ ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ṣẹ̀rẹ̀ ìmáàmù Abu Dawud as-sahha àwọn sọ pé conditions àwọn anigbáde ti gbọ́dọ̀ jẹ́ sahih káwọn tó mú wa eléyìí tó túmọ̀ sí pé nínú tíra àwọn àrí sahih nínú tíra àwọn àrí hadithun hasan nínú tíra àwọn tètè kárí hadithun da'if kẹ́rẹ́ ti rí pé lẹ́yìn ọ̀rẹ́yìn gbàtà olùmọ̀bẹ̀rẹ̀ sí ní ti sẹ́ nípa àwọn tíra yẹn á rí pé wọ́n ṣàlàyé ìwọ̀n sahih ìwọ̀n báyìí látọjọ́ tó pé wọ́n ti ṣe léyìn. al-Hafiz al-Munziri al-Hafiz al-Munziri wọ́n ti ṣiṣẹ́ fún Sunan Abi Dawud látọjọ́ tó pé wọ́n pè síra yẹn ní tahdhib as-sunan tahdhib as-sunan tahdhib as-sunan Abi Dawud. níbẹ̀ gbogbo àdébò kan tó wà nínú Sunan Abi Dawud mú wa. tọ́ Abu níbẹ̀rẹ̀ sí làwọn ti sọ fún wa sáàdì ìsìnkàn bá wa torí pé pàṣẹ máa ń ka síra yìí lọ́wọ́ máa rí i pé rawahu Abu Dawud wàtàkàtà wàtàkàtà àdì Abu Dawud lọ́gbà ó ti dàkẹ́ ọ̀dàkẹ́ ó ní tùmà Abu Dawud ti sọ bẹ̀rẹ̀ síra yìí pé tí torí ẹ̀sẹ̀ máa fẹ́ mọ kankan láyé yìí gbogbo gbogbo ìṣẹ̀ máa fẹ́ kà síra ni ìwé kan ni èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ka introduction rẹ̀ nítorí wọn fi fọwọ́dì wé yẹn gbọ́dọ̀ kà torí bí ọba jẹ́ bẹ́ẹ̀ ọkàn máa karọ́ ni ọ̀tọ̀ níbi tó fọpọlọ sí ọ̀tọ̀ ní táwọn máa sọ ọ̀run á jiyàn. so ó ní tí mo bá mú àdéhìí kan wá tí mo bá dákẹ́ lẹ́yìn rẹ̀ àdéhìí yẹn sọ́ọ́lẹ̀ fẹlẹ́fẹ́jà àlèfisẹ̀rí tí mo bá fi lè mú àdéhìí kan wá tí mo bá dákẹ́ àlèfàdéhìí yẹn sẹ̀rí. àmì tí mo bá sọ̀rọ̀ àdékọ̀rọ̀ ń bẹ lórí subhanallah so eléyìí tún èyí tuntun dákẹ́ lórí ẹ̀ wọ́n tún fi wádìí torí alhafizul mundiri táwọn bá mú àdéhì wá àwọn náà sọ pé tábùdà ó bá dákẹ́ lórí àdéhì kan táwọn náà bá dákẹ́ àwọn rí pé yẹ àdéhì yẹn dá tó bá dákẹ́ táwọn rí pé nóò lágbájá bẹ́ẹ̀nbẹ́ẹ̀ kò lè jẹ́ àdéhì dálẹ́ fi sẹ́rí àwọn sọ̀rọ̀ ta torí ẹ̀ ilé yòó síra yẹn náà wà alhamdulillah so bákan náà àwọn olùmọ̀tòdé lẹ́yìn ọ̀rẹ́ yìí nínú wọn náà àtàdé káìnkáìn Sheikh Al-Albani rahimahullah wọn ti tira wọn ní sahihu sunani Abi Dawud bàáìfù sunani Abi Dawud ìtọ́jẹ́ sahih wọn yà sọ́tọ̀ ìtọ́jẹ́ bàáìfù wọn yà sọ́tọ̀ èyí táwọn pé sahihu mi ẹlòmíì náà gbé bàáìfù mi èyí táwọn pé bàáìfù mi ẹlòmíì yóò gbé kí ni sahih torí pé nǹkan kan ni tó jẹ́ pé ó ní í pẹ̀lú àgbọ̀yé torí ti èèyàn méjì náà àdéhùn tí wọ́n lẹ̀ tí wọ́n lẹ̀ tí àdéhùn yẹn a lè ti torí rẹ̀ fi ń bọ̀ àyè ó lè jẹ́ pé báà fún wa yẹn jẹ́bi lílẹ̀ kan ni tó ti kó lè kó ń tá a bá rí ọ̀nà míì tá àdéhùn yẹn tún gbà wá tó pin léyìí lágbára ẹlòmí ó sọ pé hasanu lè rẹ̀ yìí ẹlòmí ó sọ pé náà báà fún yun irú rẹ̀ ò lè kó pẹ̀lú ọ̀nà míì áyà pàdé ti ń bọ̀ àyè fún ni ọ̀nà míì ládàjọ́ tiẹ̀ lọ́tọ̀ tó gbogbo orúkọ yẹn ló máa ń fa kìí ṣe pé inferiorize ẹnìkan pípé kọ́ mọ̀ nígbà tí wọ́n bá ti ní tó òfin sọ̀hìn ìbọ̀ ni pé ah, àti lágbájá mọ̀ ju lágbájá là yín tí kálukú ọ̀nà tí kálukú gbà wò àgbọ̀ yín tí kálukú ní ìlú fi ń dájọ́ torí ẹ̀ tí wọ́n náà bá sì ti sọ pé sọ̀hìn ni sọ̀hìn náà sì a ah, ìwọ náà rán lágbájá tó gbà wá yẹn so wọn á ní òun náà gbà lọ́dọ̀ lágbájá ọ wọn àmọ́ tani lágbájá yẹn wọ́n lọ ka ìtàn àgbésí ayé léèyàn nínú tí ra jẹ́kọ̀ ọ̀tàdé wọ́n sọ pé nínú afá rẹ̀ ní lágbájá ọmọ tàmẹ̀dù àjẹpẹ́ lágbájá tó fún ọ̀dà kọ bàbá rẹ̀ tàmẹ̀dù bàbá rẹ̀ wàá tún lọ wo biography tiẹ̀ náà tó lóòótọ́ ní àbókù rọ̀ kò títí tẹ̀ kú gbogbo ẹ̀jọ́ tán eléyìí ló máa mú kéèyàn tètè wéwú lórí àmọ́ wọ̀ fẹ́ bàbá olàlùbáyé fa tòun torí pé ìwọ ọ̀fẹ́ wádìí fúnra rẹ̀ kí wọn náà mọ̀ ibi kó fi lè bá àti ẹ̀gbọ́lá fáwọn ẹ̀tọ́ lọ́lá ibi wọn tọ́lá bàbá nìyẹn ìrọ̀ nǹkan ni wọ́n mọ̀ mọ́ gbogbo nǹkan yẹn wàhálà gidi ni. tòun torí de eléyìí eléyìí ó fi hàn wá torí ẹ̀ alimami Abu Dawud nù tíra rẹ̀ ó wájú kan nínú àwọn tíra tí ó pàtàkì púpọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa fẹ́kọ̀ọ́ torí àwọn sọ pé ẹni tó bá fẹ́ mọ fíkù lámà dájú àmà yékí àmà tẹ̀rítẹ̀rí ọgbọ́dọ̀ ní ìnáyà pẹ̀lú Sunan Abi Dawud torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń kọ síra nípa fíkù síra Abu Dawud náà inú rẹ̀ wọ́n ti máa mọ ẹ̀jẹ̀ èèyàn máa ń melé yìí nígbà tí wọ́n fẹ́ tírìtì manuscript kan nínú àwọn manuscript táwọn àtiwájú wa fi sílẹ̀ tó bá jẹ́ nípa fíkù wàá rí i pé alifáàbù àwọn àhàdìsì tí wọ́n máa mú wá ní báàbù kọ̀ọ̀kan tí wọ́n fi ń tẹ̀lé alifáàbù tó wà ní Sunan Abi Dawud ni ó lè wà nù Bukhari ó lè wà nù Muslim but ó yọ máa hàn sí ọ bí ìgbà tó jókòó pẹ̀lú ẹni tí ń kọ síra wípé tí wọ́n tó ń kọ́ náà yẹn Sunan Abi Dawud ló ti síwájú tí ń kọ àwọn àdéhùn ìwọ sì nídìí láti mọ̀ nígbà tó bá fẹ́ gbé manuscript tó o bá wá rí títí àdìsí yẹn ó wà nínú síra kankan pẹ̀lú gbólóhùn yìí ọ sọ yìí pé àáfàá mú wa níbi màánà nígbà tó bá ti sọ bẹ́ẹ̀ ìwádìí ló ti débẹ̀ kéka ti kọ́ ọ̀kan sọ̀rọ̀ lásán ń wo síra kan méjì síra kan méjì bá wò tẹ́lẹ̀ yóò fi hàn wá pé àwọn olùmọ̀ wa wọ́n ti ṣiṣẹ́ púpọ̀ tó sọ́nà ní àbíjà ó sọ pàtàkì fún gbogbo ẹni tó bá fẹ́ mọ̀ nípa òfin ṣẹ̀ríà. tó sọ́nà lórí Imam Tirmidhi rahimahullahu ta'ala tíra náà pàtàkì púpọ̀ alimami Tirmidhi ọmọ kéwù imamu Bukhari ni torí rẹ̀ nínú àwọn tíra nínú tíra rẹ̀ yẹn gbogbo àdìsí tó bá mú wa yóò sọ dájọ́ rẹ̀ hadithun sahih hadithun hasan hadithun hasanun sahih hadithun gharib la na'rifuhu illa min hadha al-wajh àmọ́ rí bẹ́ẹ̀ lọ́lọ́kan jọ̀kan. alimami tẹ̀mẹ́dì ńlọ́kọ́kọ́ pa hasan àti sọ̀hìn pọ̀ hasan sọ̀hìn nígbà wàá máa nù ẹ̀mú sọ́la wọ́n ní kó gbé hadithan hasan àbí hadithan sọ̀hìn so ṣùgbọ́n ìmọ̀mù tẹ̀mẹ́dì rahimahullah àwọn pa méjèèjì pọ̀ wọ́n dá wa lálẹ́ àwọn èèyàn ìwádìí wa lọ rẹpẹtẹ wípé alhassan sọ̀hìn ẹ̀ńdà tẹ̀mẹ́dì máa dá yà á yẹn wọn náà bá gbọ́ fún ilé kọ́tìrà ó ti rẹ̀ tó tọ́nà pé wàá ka síra yẹn láti bẹ̀rẹ̀ dópin wàá wá máa wo àwọn àdìsí tó sọ pé hasan sahih fún yẹn kí ni nítsọ̀ alimami Tirmidhi nù wá fún wa. ṣé hasan sahih náà ti kọ́ ti tó kò tó kò tó hasan sahih hasan sahih kò tó hasan yẹn ẹ wọ́n. muslim imam ahmed táwa gbé شعيب ṣùgbọ́n arnaud fún àṣìṣe lórí àwọn kọ́lọ́kọ́kọ́ sí sheikh ahmed shakir rahimahullah tọ́jú muhaddith wáyé wa àtìsìn kótó kan sheikh al-albani òun lọ́kọ́kọ́ ṣiṣẹ́ fún muslim imam ahmed láti bẹ̀rẹ̀ dópin ó sì dájọ́ lórí àdéhùn yẹn kọ̀ọ̀kan láti bẹ̀rẹ̀ dópin ó sì tún ṣe àlàyé wọn ó sì ṣẹ́rù wọn síra yẹn wọ́n sì tẹ̀ ń bẹ̀. so eléyìí yóò fi hàn wá pé sọ́dọ̀ Tirmidhi ó pàtàkì púpọ̀ gbogbo àti tó bá mú abẹ yóò sì dájọ́ lé lórí. àdìgbò Tirmidhi ní bẹ̀rẹ̀ síra wọn wọ́n ní gbogbo àdìsí tó wà ní síra yìí làwọn olùná ti fẹ̀ rí ni wọ́n ti ti fẹ́ àyàfà àdìsí mẹ́rin. àdìsí mẹ́rin ni àwọn olùmọ̀ fi ti fẹ́. méjì nínú àwọn àdìsí mẹ́rin ká mẹ́nuba. ó ní àdìsí wípé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n kí irun bóhùn àti asr àìṣá àti maghrib láì jẹ́ kó dúró láì jẹ́ kó kúkú kún láì jẹ́ pé rọ̀pọ̀ pọ́nà. wọ́n láwọn olùmọ̀ fi ṣiṣẹ́ wípé kákan wàá pa àwọn àrùn yẹn pọ̀ láì sí sábàbí àwọn olùmọ̀ fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀ àwọn àlùsùn náà ọ̀jọ̀ náà àwọn fi ṣiṣẹ́ o kí wọ́n fà á wọ́n ní Ibn Abbas radiyallahu anhu tó sọ yìí pé láì jẹ́ kójú rọ̀ àmì ni wípé wọ́n ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àbí nítorí kójú rọ̀. káwa sọ ti ń dáhùn ẹsẹ̀ gbogbo wa láì ní sábàbí gbèsè gbèsè ọ̀nà tí lónìí ọjọ́ àmì ẹ̀ṣẹ̀ yọ ọ̀rọ̀kù àmì àwọn rọ́fíbọ̀ àwọn ṣíà lónìí àwọn ṣíà lọ́dọ̀ tiwọn jojúmọ́ ọmọ pàgóró àti áfíríkọ̀ tí wọ́n bá kírun dànù tí wọ́n bá nírun kí wọ́n kírun wọ́n kírun àmọ́ tí wọ́n bá kírun ó kí bóró àti áfíríkọ̀ bí la sábẹ̀ mọ́kìrì àti ṣáìkọ̀ bí la sábẹ̀ wọn ò fi lè yàn sísẹ alimami sẹ́mi lè sọ bẹ́ẹ̀ fún mi títí wọ́n máa ń kàwé tí wọ́n máa ń kásíra orí yóò pè púpọ̀ láká èrò t ọkàn ní máa jiyàn ọkàn máa tán ara rẹ jẹ ẹlòmíì òmùrú àdéjẹ hàn wọn náà nàbí sọlá àṣọlá wọn kí tóbi àti àṣọ bí i àtàbà bóun táwa náà dẹsẹ. àwọn ṣe báwo káàtì ra àmì tán ti gbé jáde wọn ní ẹnì kan òfin ṣiṣẹ́ ṣé mo pé ṣé mo bá ń sọ̀rọ̀ àwọn sálà àwọn tírímìtì sínú sálà fún wọn wà bí ìsínú sálà. tábìrì tábìrì tábìrì àwọn náà wọnú wọn nítorí pé àwọn náà anabi sọ̀rọ̀ wá ìtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ti lóde jọ́kọ̀ nù sálà tó máa ń tẹ̀ lójú ọ̀nà rẹ̀. tó adídẹ́lẹ̀ kejì tí ẹ bá mú sí ẹ̀nà lẹ́gba tó bá tún mú sí ẹ̀nà lẹ́gba tó bá tún mú sí ẹ̀nà lẹ́gba tó bá tún mú sí ẹ̀pá ó ní ká ah, wọn ò fi ṣiṣẹ́ pété yẹn bá mú lórí ẹlẹ́kẹ̀rin kẹ́ ẹ pa wọn ò fi ṣiṣẹ́ torí ẹ̀ wọ́n wá pé ẹ̀ka náà dé ti kan nígbà tá a ti nà sí ọ̀bọ̀ tá a tún nà sí ọ̀bọ̀ tá a tún nà sí ọ̀bọ̀ ẹ bá ní mú dáa bọ́ ọ bá pa eléyà fi hàn wá pé ìwádìí pàtàkì nínú òfin ṣẹ̀ríà tí mo fi tíra yẹn náà ló ti ráde sí yẹn tí wọ́n bá ti ka introduction rẹ̀ wàá mọ̀ wọ́n wàá tún wá ṣèwádìí mi lẹ́yìn rẹ̀ kí ló fà tí wọ́n fi ti sẹ́ àbí òye wa tó eléyà ni ó fún ọ ní ìbàlẹ̀ ọkàn lórí títí sẹ́ pẹ̀lú tó fi ti sẹ́ lórí títí sẹ́ pẹ̀lú tó fi ti torí ẹ alimami Tirmidhi rahimahullahu ta'ala àgbà nínú mà nípa ìlàlì nínú mà nípa bá a ti ṣe mọ kábíyè ti wà báyìí torí ẹ nípa rí síra wọn wọn tẹ síra kan fún ìlàlì imami Tirmidhi yẹn ni pọ́ùn tí imami Tirmidhi ti ṣàlàyé fún apá àmọ́ àmọ́ kábíyè ti báyìí ní àbí sahih ọ̀nbẹ nípa rí sunan at-Tirmidhi. alimami Nasa'i rahimahullahu ta'ala àgbà nínú olùmọ̀ nípa hadith. àwọn bàbá tó wà nìyẹn o agbọ́dọ̀ ka àwọn bàbá wa kún o agbọ́dọ̀ kọ́ àwọn bàbá wa lé o ṣé máa kọ́ àwọn bàbá wa di ẹsẹ̀ àwọn àlè àwọn olùmọ̀ wa rẹ̀ ṣé máa gbọ́ àwọn olùmọ̀ wa sọ pé àwọn rẹ̀ àwọn tá a kọ́ èyí ti pé tọ́mọ̀ á sara rẹ jẹ tí èèyàn kọ́ afọ́jú sí olórí tí ó fà afọ́jú ta síwájú sẹ́wọ̀n kó náà rọ kótó ni tó torí délé àwọn bàbá ti nù kó lẹ́ ìkà àbẹ́ ìkà. فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع bàbá bá ti wá ń sọ bá nínú wọn jáwò jáwò kò sì já fi pàdé sí stadium bí wọn bá nírú àwọn bàbá pàtàkì báyìí jáwò káwò wọn gbé wọn hàn. alimami nasari àgbà nínú olùmọ̀ nípa àdé ní àlè ọ̀pọ̀ jù nínú àwọn àdéhùn tí ń bẹnu síra rẹ̀ kò sábà ti dọ̀ àyè fún bẹ́ẹ̀ kọ̀tábà sí bọ̀ọ̀yì fún bẹ́ẹ̀ alimami Nasa'i rahimahullahu ta'ala tí ìyẹn bá ti ẹni síra rẹ̀ lásán ìwé ìpè káì àwọn aṣíwájú wa ti wàhálà wàhálà ìwọ́n jìyà nítorí ẹ̀sìn kan wọ́n ti wàhálà nítorí ẹ̀sìn kan ẹ̀ka owó ó ti kó àwọn tọ́pìkì tọ́pìkì tọ́pìkì tọ́pìkì fáwọn àdé èèyàn gbà pé wọ́n ní mà wàhálà àti wọ́n ní mà so síra tiẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n ti sẹ́fún náà ọ̀kan nínú àwọn afá India alḥafiz sindi àwọn ṣiṣẹ́ fún wọn ti ṣẹ́rù rẹ̀ alimami Suyuti àwọn náà tún ti ṣẹ́rù rẹ̀ wọ́n haṣíà haṣíà ni kọ́mẹ́ǹtì kọ́mẹ́ǹtì kéékèèké wọ́n ti fún kíra tiẹ̀ tó ti ṣẹ́rù fún gbà ó ti wá di pé láìpẹ́ yìí àríṣẹ́ra kan gbà ní Mẹ́kà tọkàn nínú àwọn afá Mẹ́kà tọ́jọ́ pé pilẹ̀ tiẹ̀ náà ti ń di àní ó ti ṣẹ́rù fún ní ìdí mẹ́rin walhamdulillah. tó máa játa àmọ́ tá ti fẹ́ dúró di máa jẹ́ so àgbà nínú olùmọ̀ nípa hadith àwọn tíra tí wọn náà wọn ń pè ní kíni sunan Ibn Majah tíra tí wọn yẹn wọn náà pàtàkì púpọ̀ àmọ́ àwọn àdìsí kan wà ń bẹ tó jẹ́ báyìí àwọn báyìí púpọ̀ jù nínú Ibn Majah yàtọ̀ sí àwọn tíra mẹ́ta yòókù so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lọ́fà làwọn kan fi ní kílómítà fi wọ́n pa àmàlì káfí tẹ́lẹ̀ kẹrin àbí òye wa sọ́yì àbí òye kò burú náà bó ṣe bá wọn pa àti Imam Malik rahimahullahu ta'ala kì í sàdísì nìkan lọ́wọ́ àmbẹ̀ kì í sàdísì nìkan lọ́wọ́ àmbẹ̀ fífi òkun bẹ̀ tùlẹ̀ tí Imam Malik bá ti mọ àwọn àdéhùn wa tó bá ti mọ àwọn àdéhùn wa yóò sọ yín pé tọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan. الأصل عندنا الحكم عندنا yóò máa sọ àwọn àdájọ́ táwọn ń lò táwọn fi ń ṣòfin Madina àti ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ lẹ́yìn àwọn àdìsí anabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn àwọn àdìsí wa nù Muwatta tí Imaamu Malik tí ò ṣe rìwáyà rẹ̀ gẹ́gẹ́ bí hadith wọ́n sọ pé balagani. بلغني أن الرسول صلى الله عليه وسلم تصف من بان النبي تعالى صفه لا يعني ما مالك كان النبي إيه، أقول كريدو هذه يمتع هذه يمتع باني ريا متع النافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم عن مالك النافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم اللي هي ان السلسله الذهبيه ìpè chain tó jẹ́ golden chain nípa ìmọ̀ àdé ó nídi láti ṣèwádìí ìpínlẹ̀ afọ́fún ẹ̀sẹ̀lì tí ọ̀nà tó gbóríkì jù nínú ìmọ̀ àdé eléjọ́ kan nù ẹ̀ kí wọ́n sọ pé anab amali irú rẹ̀ ọwọ́ àná sọ̀rọ̀ Bukhari pípọ̀ àwọn àdé sàn gbọ́ agbọ́nà Imam Malik àwọn afọ́fún ẹ̀sẹ̀lì dùn àwọn ọ̀nà tó gbóríkì Malik ọ̀nà alátọ̀dọ̀ náà bẹ̀rẹ̀. ọmọ ẹrú ibn Umar láti ọ̀dọ̀ ibn Umar láti ọ̀dọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam ilé náà ń pè ní asahul asanid wọ́n ti ń pè ní silsilatun dhahabiyya. tó ẹ̀ máa máa rí pé pọ́nà rẹ̀ náà ní silsila dhahabiyya yẹn ti wá kí ló dé títíra rẹ̀ jẹ́ sahih kò lè jẹ́ sahih nítorí pé àwọn sọ pé sahih lásán àwọn mú wa lẹ́yìn náà balaga ní balaga ní kókún bẹ́ẹ̀ wọ́n sọ fún mi pé ànábì alhamdulilah alḥafiz ibn abdulbar táwọn ti ṣẹ́gun muwafa nínú tíra ńláńlá oríṣi méjì àwọn kọ tíra kan fún wa wọ́n pè ní tagaliqu ta'liq no alḥafiz ibn hajar nípa sahih al-bukhari nítorí títúrú pé nínú sahih al-bukhari nínú bukhari náà àwọn náà mú àwọn ọ̀rọ̀ wá tó fi pé wọn ò sọ ẹni tó sọ fáwọn títí fi dọ́dọ̀ sàábé wọn ò sọ tó sọ fáwọn títí fi dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn kan tó fi ń bẹnu àtẹ́lu Bukhari náà wọ́n pè ní tàlíf máa alákọ̀ọ́ Bukhari ṣé ẹ fẹ́ sọ pé sọ̀hìn Bukhari náà gbogbo ẹ̀ sọ̀hìn ni torí pé àwọn mọ̀ alákọ̀ ti wà mbẹ́ ọ̀rọ̀ tó kọ́ lẹ́nu àgbẹ̀ kọ́ lẹ́nu nàbí sọ̀rọ̀ àṣẹlẹ̀ tá ló sọ fún ọ̀pá nàbí sọ kọ̀ sọ torí rẹ̀ alḥafiz ibn hajar wa kọ̀ síra kan tó ń pè ní kíni tàdílíkù tàlíf pé gbogbo ètí Bukhari sọ̀rọ̀ yún ẹ̀já padì á sọ̀ni tó sọ fún Bukhari. sọ̀ṣùgbọ́n gbogbo àdéhùn tí malik ọ̀sọ́ni tó sọ fún gbogbo ẹ̀ ló mú wa nínú tírà rẹ̀ àtẹ̀lẹ́yìn ó ní mẹ́rin péré ni mo wá sí rí mẹ́rin péré ni mẹ́ni tó sọ fún malik nínú gbogbo àwọn àdéhùn tí malik ọ̀sọ́ni tí ó sọ fún ala kulli hal bẹ́ẹ̀ ni ìmọ̀ àdéhùn ti ṣe rí ìmọ̀ tó dáa púpọ̀ ni ẹni tó bá sì mọ àdéhùn yóò lè tọ́ka ẹni tó bá mọ àdéhùn yóò mọ fíkì tó dáa torí pé kò sáǹfààní fún fíkìú tí ò sí àdéhìí tó gbé dúró tó kàn bèlà dẹ̀lé ó là gẹ́ bíi samaratun bílà ọ̀s bílà ṣẹ̀jà fíkìú tó wà tí ò lẹ́rìí ó là gẹ́ bíi èso ni tí ò nígi sọ̀rọ̀ tó bá ti jẹ́ tán sánà nù jẹ́ ìfẹ́ tí omi nígbà tí sísè rẹ̀ bá tún dé tó gẹ́gẹ́ bó ti jẹ́ pé fiqhun àbí hadithun bila fiqh ó dà gẹ́gẹ́ bí shajaratun bila samara igi ni tí ò lè so torí délé idha qila li fardin faqih fa'lam annahu qad jama'a bayna al-husnayn lọ́wọ́ sọ fún yẹn kó lù máa jìnlẹ̀ ni nípa òfin ṣẹ̀ríà kọ́ ọ̀nà kó ti di nǹkan méjèèjì mọ́ àtẹ̀rí àtàgbọ́yé àgbọ́yé lásán láì sẹ́rì irọ́ ni falsafa ni irọ́ ni àmọ́ àgbọ́yé pẹ̀lú ẹ̀rí eléyìí ni wọ́n ń pè ní fẹ́kàn kọ́mọ yìí ti gbogbo ẹni tí ọmọ hàdí ni ọmọ fẹ́kù rẹ̀ yìí ti ti gbogbo ẹni tí ọmọ fẹ́kù lọ́mọ hàdí. ó máa ń kéré púpọ̀ kọ́ lọ́n tó pa méjèèjì pọ̀ wọn. àlẹ́bí sọ̀rọ̀ sílẹ̀ ti yẹjú ọ̀rọ̀ wọn ni rọ́bà ha mẹ́lẹ̀ fẹ́kìn ọ̀rọ̀ yorùbá kìn. ọmọ ń bẹ nínú ẹni tí ń ru fíkì òka tóun ò sì jẹ́ ní tọ́lágbọ̀ yìí ìjìnlẹ̀ nípa ẹ̀sìn àdìsí wà lórí àyà kùránì wà lórí ṣùgbọ́n táwọn bá kàn wá ẹ̀rí láì pé sẹ́ẹ̀ máa dẹ́sì kan pa sọ́lá ẹ̀jẹ̀ àgbọ̀ sẹ́ẹ̀ máa dẹ́sì kan pa káràkátà ẹ̀jẹ̀ àgbọ̀ tọ́ba ti kà á tán tó náà bá fẹ́ ọmọ kọ́má dákẹ́dákẹ́ kótó àdéhùn ti tó tó mú akọ àwọn ọmọ ayò fún bẹ́ẹ̀ àmà ayò fún bẹ́ẹ̀. rubba hamili dukkin ila man huwa afqahu min. alábi sọ bá àtúnlá ló ṣe ṣe kéèyàn gbé ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni tó gbọ́ yé jù yàn lọ. tó man yuridilahu bihi khayran. يفقهه في الدين ẹjọ́ náà wá kórè fún yóò fún lágbọ̀ yìí tó péye nínú ẹ̀ torí ẹ̀ á gbọ́dọ̀ neglect àdé bí ẹ bá ti gbọ́dọ̀ neglect sọ̀kà. ìwọ ló wá bí kejì sí àdéhùn lójú fúnkẹ́ ni àbí tún kò ló bí àdé. òsì tàbí ṣùgbọ́n pé gbogbo àná pé sọ̀kà al-Qur'an wal-hadith alápàlẹ àti àwọn ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ni wọ́n bí fíkà. ẹ̀rí inú bí àgbọ̀yé kì í sàgbọ̀yé ló bí ẹ̀rí. wàhálà yìí ẹni tó bá fẹ́ jẹ́ alágbọ̀yé nínú ẹ̀sìn lágbọ̀yé tó péye tó múnádóko ẹ̀ẹ́tẹ́ná bil adillah yóò lámòjútó fáwọn ẹ̀rí. من الكتاب ومن السنة يوم mójú جوان كتاب السنة nù kìtàbù sùnà àti dáhùn púpọ̀ nínú àǹkàtìrà nínú àǹkàtìrà tó kàn sókètìrà tó pè tó béèrè lórí kásá máa mókun wá ká máa mókun wá ká máa mókun wá láìsẹ́rì kéégbè sunyà ká. àmọ́ ẹ̀gẹ́ bíi ti gẹ́gẹ́ àwọn tíra sẹ́yìn náà rí ni tí wọ́n ń ka èzíyà tí wọ́n ń ka àṣùmáwí tí wọ́n ń ka àkùbọ̀rí tí wọ́n ń ka rìsáàlà àbí pàpàǹbarì rẹ̀ tí wọ́n ń ka mọ̀tọ́fọ̀ khalil ó ní kò ní lè sọ mọ̀tọ́fọ̀ khalil kò tẹ́lẹ̀ lọ sí kò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni sẹ́yìn kankan bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ ti ṣe òun kàn mú fífi wá ní alọ́gáàlù alọ́gáàzọ̀ nìkìyà àwọn gbólóhùn tó ṣe é pé kò lè yéèyàn tààràtà láì jẹ́ kọ́kọ́ lọ́làgùn ni wọ́n pè ní alghaz bẹ́ẹ̀ ni fífi ti khalil kọ̀ fún wa. ó lè ní aw bika masjidin gbọ́dọ̀ ti fẹ́ túmọ̀ rẹ̀ aw bika masjidin bá harful jar káà harful jar ṣé harful jar hal yajurru mithlahu aw bika masjidin ẹ wàá máa ronú aw bika masjidin ayé àwọn bèmẹ́tìlì masjid bí ká ẹ̀yàn wà sọ dọ̀rọ̀ àwọn bí ká masjid àwọn bèmẹ́tìlì masjid kí ló dé tẹ̀ ti sọ láti pìlẹ̀ pé àwọn bèmẹ́tìlì masjid ẹ̀ mọ́ aláàgùn àwọn bí ká masjid ọ̀wọ́ tẹ bá jókòó láti wákàtí mẹ́ta tẹ bá rí láì méjì tù pé á ah, àwọn dúpẹ́ fọlọ́ ẹ̀ ń jò wá aláwọ̀ adolùmọ̀ so eléyìí á rí pé kò ní bèsù máa ń kẹsí làtọ́ kan tó ti kú gbogbo ẹ̀rí tó wà ń bẹ̀ wọ́n mọ́ lórí àdínlà àkìlẹ́yà ni ọpọlọ lásán ni ọpọlọ lásán ni kébè sùn yà torí pọpọlọ ti ẹni méjì náà tó ti wọ̀ dọ́ǹkà tó o bá sọ pé ah, kíní kan eh, lápẹjùwe wípé anabashu lápẹjùwe tó kópa oyedun nabash wípé ági ọwọ́ ẹni tó lọ wú sáré. tó fi fẹ́ jí aṣọ aró òkú. kí ló dé lé anahu akadàlmálẹ akadàmálẹ mọ̀tàràmẹ min xirizi mitilihi kofiyatan fatukuta yaduhu afluhu asari. kí wọ́n fẹ́ mú tó níyì. ní ààyè ibi tá a máa gbé wẹ̀ pamọ́ sí níbo la máa ń fa so òkú sí ṣe bínú sàárè náà ni ó sì má tọ ibẹ̀ náà ló ti di kò sì jí lójú àwọn èèyàn ọgbẹ̀yìn wá jí ni tó torí ti lẹ́ àgbẹ̀ ọwọ́ rẹ̀ lẹ́bàá máa ọwọ́ lè mí. sọmọ kan ti sọ báyẹn wọn ẹ kò lè ni náà fẹ́ mú aṣọ òkú láyé ọyọ wa mú torí láti gbé lọ lè tún rò pé àlèpé lẹ́yìn ló lè because aṣọ tó ń fi sókù lára generally yóò di lẹ́lẹ̀ náà fa eléyàn kì í sowó náà torí pé kí ni ẹ ó tún lọ fúnra rẹ̀ wàhálà ti ga ni ta ló máa rà á lọ́wọ́ ẹ̀ pé yé wọ́n máa rò bẹ́ẹ̀ lẹ́nu pé wọ́n lọ ni wọ́n náà السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم ọsàn àbí ọsàn olèkùnrin àti olèbìnrin ẹkì wọn lọ dànù ẹsẹ tó o ti mu ìfìyàjẹ ní sinmi fún wọn látọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run bá ń kọ azeez obori hakeem ọlọ́gbọ́n sí i. sẹ́ni tó ti gé lọ́wọ́ olè ní finish èsì kọ́kọ́ lọ́kàn sẹ́ni kan àgbà ayé àwọn dá sọ gbádùn so subhanallah eléyẹn a fi hàn án pé ẹni bá gbé fífi tiẹ̀ ẹ ọpọlọ náà ni tàbá rò báyìí wọn náà sọ pé tàbá tún rò báyìí kọ ìlọrọ fi pọ òní wọn pè ní fanqalat fanqalat òní pípẹ nǹkọ́lù kùnà sẹ́yìn bá sọ báyìí àwọn náà sọ báyìí sẹ́yìn bá rí báyìí àwọn náà wí báyìí nígbà tí ìsìnkú àwọn pọ̀ pọ̀ lọ afálágbá pọ̀ tọ́ba ń gé tí gbogbo yẹn ló lè sọ báyìí ó tún máa. ìmọ̀ òṣòlò ìjọba yóò fi jẹ́ pé gbogbo tó ń sọ nítumọ̀ kọ̀ọ̀kan ní jẹ́ kalam fadi ọ̀rọ̀ tí ò nítumọ̀ káwé lọ́sàn máa sọ tó rọ́pọ̀ sọ̀rọ̀ náà ní tó bá jẹ́ báyẹn tẹ́lá sọ fífi tó yẹ pé mabniyun ala dalil min al-kitab wa sunnah تدافع له نفسه فأنا كفيت ذلك يجوا عن قال الله قال رسوله قال الله قال رسوله أقول بقى لو بعدين unlike فلما لم يكن كان so gbogbo eléyìí wàhálà ọkọ mbẹ wọn náà ní ma ọ torí pé ńgbà míì ilé yẹn wàá fi dá alájà ló fi dá jàkàjì bọ̀ tó ní ìdíkò tí kọ́kọ́ kọ́nà sọ ànábì sọ sọ̀rọ̀ wá àlùfẹ́ náà wọ́n tún á ń dá bá tún yọ jẹ dábà án ó ṣe ní ti ń tẹ̀lé síwájú ọpọlọ rárá tán ìjẹ́sílẹ̀ ìbáyé wa kan wà مذهب الشافعي مذهب الحنابلة سبحان الله توفي كابو بوسيرا فادي متا مفا مجي مواتا ويكون بادو لينو تو كنتما تمو قال الله تعالى قال رسول صلى الله عليه وسلم سبحان الله كي بيسيرا تنقل المهذب للشيرازي رحمه الله إيجي إمام النووي تنقل شرورتي المجموع يتعذب يكون كم به قال الله قال رسوله ومن العقل ما كان تبعو المغني لابن قدامة لدى حنابلة سبحان الله تجيدي طيب ما تجيب بقبوك قال الله قال رسوله قال الله قال رسوله تري يعني أفاد هكذا سلطان العلماء العلم ابن عبد السلام ولما اطمأنت نفسي إلى الفتوى حتى اقتنيت نفخة من المغني ونفخة من المحلى وكان هو بالي ساتي ما في فتاوى تتان في را مغني يجي كان تان في را محلى ابن حزم بس هو ولا مختصر أخباري ولا عش ما ود

ọ yàtọ̀ sí mo fẹ́ dọ̀gà nínú èèyàn mẹ́wàá tọ́nà ọlọ́dún fa ẹnìkan kó kọjọ́ gà àbí ẹ̀yẹ tó nítorí délé ìyẹnjú tiẹ̀ ọ yẹ kó dá lórí pé mo fẹ́ mà ní èsì lórí pé mo fẹ́ dọ̀gà wọn tó nítorí délé yìí ìmọ̀tọ́ wa jẹ́ máa tó wà nù fúra yìí wọ́n máa ń pè ní fẹ́kọ̀ọ́ alhadith fẹ́kọ̀ọ́ alhadith kálágbọ̀yé tó péye nípa hadith so eléyẹn láwọn university wọ́n ti ń kọ́ nípa ẹ̀kọ́ nípa ẹ̀sìn Islam gbogbo jẹjẹ mọ́rù àwọn ẹ̀kọ́ yìí wọ́n pè ní fiqhu al-hadith kálágbọ̀yé nípa al-hadith wọ́n tún lè pè ní fiqhu sunnah kálágbọ̀yé nípa sunnah Nabi sallallahu alaihi wasallam ẹ̀sìn mọ̀ pé náà ni ọ̀rọ̀ ànábì tàbí sẹ́tà ànábì ṣe tàbí tí wọ́n ṣe sẹ́tà ànábì òkú kọ̀dà tẹ̀lé náà ń tẹ̀lé tọ́kọ́ àsùnà torí ẹ̀ ẹnìkan pé síra rẹ̀ fíkù súnà kò dí sọ́bjẹ́tì tó ń pè fíkù súnà lọ òun pè tiẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n fíkù súnà ti wà tipẹ́ náà ló fà ní afa ìfikọ síra fún wa wọ́n wá kọ́ nípa àwọn tó jẹ mọ́ àká àwọn tó jẹ mọ́ òkè àwọn tó kọ síra kò ló àlọ́ gẹ́gẹ́ bíi síra ọ̀mdẹ́tù àlàkà ṣùgbọ́n ọ̀mdẹ́tù àlàkà àti àlhàfọ̀dẹ̀ mẹ́kàdàsí. àwọn kọ́ ni nípa àwọn àdéhùn tó dá lórí òfin nínú Muslim nìkan ṣùgbọ́n alhamdulilayi ibn Hajar àwọn tó fẹ́ tí wọ́n lójú sí ọ̀dà lórí òfin ṣùgbọ́n kì í ṣe nínú àti Muslim nìkan nínú àwọn tírà méjèèjì àtàwọn mi. de láti mọ irú àwọn nǹkan wọ̀nyí ká mọ àwọn àdéhùn tó jẹ mọ́ òfin torí pé ọ̀nà àti gẹ́gẹ́ bó ti jẹ́ pé náà Al-Qur'an àwọn àyà kẹjẹ mọ́fin nìkan á rí pé àwọn olùmọ̀ wa wọ́n yọ sọ́tọ̀ wọ́n ti tafsiri wọn lọ́tọ̀ torí rẹ̀ ni wọ́n ti láti láwọn síra tá a sí kí ni tafasiru ayatil ahkam àwọn tafsiri ti àyà tó dá lórí òfin nìkan yẹn kí tó bá fẹ́ dáhùn òfin nù ṣẹ̀ríà wàá mọ̀ nípa àwọn àyà jẹ mọ́ òfin torí rẹ̀ ni al-Imam Ibn al-Arabi inú ọ̀sẹ̀ kọtíra kan fún atọ́nkẹ́ ní kíni ahkamu al-Qur'an Ibn al-Arabi yẹn àwọn làáfà al-Qurtubi táwọn kọ al-Jami' li ayati li ahkami al-Qur'an al-Jami' li ahkami al-Qur'an tafsiri tiwọn sòṣùmọ́ àfa tiwọn àwọn kọ ayatul ahkam nìkan ni síwájú al-Imam Ibn al-Arabi al-Imam Shafi'i ti kọ́kọ́ kọ́ tọkọ ahkam al-Qur'an ìdìkan bákan náà. الإمام الجصاص الرازي الجصاص الحنفي أو أنا تقتل أتقوى أحكام القرآن أحكام القرآن شوفوا سبحان الله قالوا كوفا أحكام القرآن شوفوا قالوا كوفا في مدى أبوه الإمام الشافعي ما درسوا أحكام القرآن أو في باوة تيسو في مدى أبوه الإمام ابن العربي ètò ọjọmọ bí màlìkí àti sẹsọ òfin làwọn sọ torí ẹjọ máa mú àyà àwọn ni wọn tọ́ka sí dáwé so tí àwọn kan bá ní kọ tọ́ka sí kíkàlùkọ fọ ọmọ mọdà bò rẹ <laughs> so ìmọ̀mọ́ ìdílé làwọn dé àwọn máa ń sọ báyẹn tọ́ sábàwo alìjẹsọ́n alìhánẹ́fẹ́ àwọn náà àkàmù kùrán tiwọn wọn kọ́ lọ́nà tó fi wọ àwọn òfin táwọn hànàfíà mú wa tóka tó tún ara àwọn ìgbà dé gbẹ̀ngbẹ̀ngbẹ̀ng gẹ́gẹ́ bí asọ̀bọ́ni àwọn náà tó kọ́ àkànú Qur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà làwọn àdé ìjọba àwọn àdé ti tẹ̀rí yẹn náà wọ́n kọ àwọn ahadithul ahkam gẹ́gẹ́ bí Bulughul Maram gẹ́gẹ́ bí Umdatul Ahkam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. láti fi gbogbo síra kọ̀ọ̀kan yẹn ló ṣòro Bulughul Maram ó ṣòro nínú ṣòro rẹ̀ ó náà إنه شروع يعني. النبي الإلمام الإلمام في إسماعيل الأنصاري وقنينا عطائي في الثلاثة سوقتنا نعم، وشروعه مين بكنا عارف يوم عمجة الأحكام أن يتوقع يبي شرحه ابن دقيق العيد رحمه الله إحكام الأحكام كيبي آه الحافظ الصنعاني في تقصب السلام هذو الحافظ الشوكاني الشوكاني àwọn tó wá ṣe wọ́n ṣe tààlé káṣíà àlá ẹ̀kábùlàkà wọ́n pè ní àlọ́ọ̀dà. bákan náà àwọn ṣòro mìíràn tún wà gẹ́gẹ́ bí tẹ̀síìrì làálàm ti albasam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tíra tó wà eléyìí ẹni tíra tàfẹ́ trade ó ní í ṣe pẹ̀lú àwọn òfin ó ní í ṣe pẹ̀lú àwọn òfin àwọn àdéhìí tí àwọn fòkànhà tí wọ́n fi ń sẹ̀rí ọ̀nà wọn gbà fi ń sẹ̀rí èwo lè tọ́tọ́ jù nínú tí wọ́n sọ eléyìí ní tíra ìdálé lórí. à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó ràn wá lọ́wọ́ láti ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ lórí àti lè máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn kẹta ń gbọ́ yé nínú ẹ̀sìn wa ó sì àwọn kẹta máa ń gbọ́ ní àwíjàre fún alọ́lá lókèyàna wọ́n máa tẹ̀sí ní balẹ̀jọ́ fún wa subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la えー ẹ̀sẹ̀ àwọn nítorí ẹ̀kọ́nọ́mì tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nígbà mọ́ ó ṣì ń kọ́lẹ̀ nínú ìlú. alhamdulilayi wọ́n ní kí ni ìmọ̀ràn tàbí fẹ́ẹ́ báńkì tó náà ti mọ̀ púpọ̀ dà àmọ́ nítorí tán kọ̀rọ́nà ni alákùlà hàlù ẹ̀rọ náà ni àgbọ̀dọ̀ tá a lè ṣe ní àwáwí tàbí àwíjàre láti máa ṣe tọ́nà ọba wa kò fẹ́. ọlọ́wọ́n bá làánà ẹni tó máa ń ṣiṣẹ́ nílé rìbá ẹni tó tẹlẹ́rì ẹni tó kakọ̀wé ẹni tó gbà ẹni tó fúnyàn ní rìbá ọlọ́wọ́n bá làánà rẹ̀. sọ wá dà káwé pé torí ń tàjẹ́ à ń gbowó làánà à ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti gé ìbò fún wa níbi tí wọ́n ti ṣépè fún wa. àti tí a fi nǹkan sílẹ̀ nítorí tọ́lọ̀ ọlọ́run bá ti ṣe tán láti fi ní wa ni. ẹni tí wíwí àwáwí tó fẹ́ ṣiṣẹ́ níbi tí ọ̀dà yẹn kọ́ mọ bá sí ikú bá dé wá bá ń bẹ̀ ńkọ́ owó tá ń tá à ń fi ń sọ skills bá àwọn àǹtá jẹ àní mú jọ kan yọjà làálì báwọn ó sì jọ ọ̀nà báwa nítorí délé ẹ fílẹ̀ nítorí tọ́lọ́ ọlọ́run ọgbọ́n tó yẹ ọlọ́run bá kó tó wà. wọ́n ní wo ni kíkà obìnrin pátápátá ni àbí iwájú lọ́dọ̀ wọn àti ṣé ni kí apá ọ̀tún ni àbí ní àárín. alhamdulilayi wọ́n ní wo ni kíkà fún obìnrin ti bẹ̀rẹ̀ ni àbí àárín. kò lápèjúwe bí wọ́n ti sọ yìí pé ètò ọlọ́lá jù nínú sáfù obìnrin kò lè ti gbẹ̀yìn ètò sì burú jù nínú sáfù wọn lè ti wájú ìyàtọ̀ kan eléyìí tó túmọ̀ sí pé ńgbà táwọn obìnrin ọba tó sáfù àtẹ̀yìn wọn ti bẹ̀rẹ̀ nígbà tí sáfù tẹ̀yìn bá pé wọ́n ti bẹ̀rẹ̀ ní tiwájú ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ní tiwájú ẹ̀ eléyìí yẹn jẹ́ bẹ́ẹ̀ nígbà tó bá ṣe wípé kò sí gàgà láàrin wọn táwọn ọkùnrin kò sóbìrì láàrin wọn táwọn ọ̀nà tóbìrì bá wà láàrin wọn táwọn ọkùnrin táwọn ọkùnrin ò fi rí àwọn ní dájúdájú sáfà àkọ́kọ́ tí wọn náà lọ lọ lájú ṣùgbọ́n ìdí tí sáfù ti fi lọ́lá jù ní nígbà tí ọba ti sí gàgá láàrin wọn sọ́kùn ètò jìnnà ló ètò lọ وسط الإمام أبي توسط الإمام سيد سوان حديث في أنس بن مالك رضي الله عنه تبع على سيد النبي صلى الله عليه وسلم سيد يعني بسم الإمام هو لا تدون لا تبرتاه إليه رسول عليه السلام نعم then àwọn kan máa ń béèrè pé ìyàwó ìta fi fowó síbẹ̀ ṣé káfíńtì stop láti máa fowó síbẹ̀. alhamdulilayi wọ́n ní tó bá jẹ́ pé kọ̀tọ̀ ti fẹ́ ń bẹ̀ kí ló mú gbígbà fún wa láti fowó síbẹ̀ látàrí túláàsì kò lè sọ títí sẹ́ńbẹ̀dẹ̀ tọ̀. kò sí túláàsì kan tó lè mú àti sẹ́ńbẹ̀dẹ̀ torí kọ́ lọ́wọ́ bá ti lé wọ̀. ṣùgbọ́n tó bá ń ṣẹlẹ̀ pé wò lè kówó lé à ń bẹ̀rù kò burúkú kówó síbẹ̀ nítorí kẹ́mi rẹ̀ lè bá ṣe é. ṣùgbọ́n tó ń ti kọ́ ọmọ yìí haram ni haram ni báńkì ọgbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ kí ti kọ́ ọmọ dunnú. bákan náà tí a bá ti mọ̀ báwọn á rí i pé ìfẹ́ tíù fún ẹ láti lọ sí sẹ́ńbẹ̀ túláàsì ló mọ̀ ọ́ lọ kówó bẹ̀ kò wá sí túláàsì tó lè mọ̀ ọ́ sí sẹ́ńbẹ̀ tí gbogbo ọ̀nà bá dé pátá gbà lẹ́kẹ̀tì báńkì nìkan ló kù lérò tiẹ̀ ọ̀gbọ̀dọ̀ sí sẹ́ńbẹ̀ ọlọ́run bó ti máa fọ́ òfin sí sẹ́ńbẹ̀ tó jẹ́ halálẹ́ ọ̀yẹ̀dá náà. الحديث الصحيح الحديث الحسن الحديث الضعيف أريد أن تقولين من أريد مقبار تاري في كنسي أريد صحيح أن أنا مثلنا أريد لك حسن مثلنا وليس ليس ضعيف مثلنا وليس ليس ضعيف لا فوج أنا أنا تقول lédè kòkòrò sọ́mọ́ ní àdéhìí wà pàhì ẹni kò gún rẹ̀ ọ̀nà tó gbà wá kò lọ no comment ọ̀nà tó gbà wá dá ọ̀sán sílẹ̀ ní àdéhìí pàhì ní àwọn àdéhìí tó wà ní sọ̀hìn Bukhari sọ̀hìn Muslim yẹn kẹ́ ẹ̀ ní láti ní objection lórí ọ̀nà tó gbà wá. حديث الحسن onílà àdìsí tó ṣe pé ó kù díẹ̀ kò di sọ̀hìn ṣùgbọ́n àwọn ẹni tẹ́ gbà wá wọn sound nínú memorization lápẹ̀jùwe bí táwọn tó gba sọ̀hìn wa. so wọ́n rí pé òun náà mọ́ọ̀bẹ̀tún làákín kọ̀fí ọ̀pọ̀ lápẹ̀jùwe ó máa ń hàn kan ó máa ń tàn kan dáadáa ṣùgbọ́n kò mú bérebére. ètò túmọ̀ sí pé ntọ́ hàn yẹn ó lè jẹ́ pé báyà pẹ̀lú wáò lọ́gbàdé màtí ọba jíṣẹ́ rẹ̀ ó lè jẹ́ pẹ̀lú fáò wàdáhàbà ọwọ́ àlọ́ lọ́wọ́ bá ní fàdáhàbà lọ́ba lọ ọwọ́ àlọ́ àti lọ́ba lọ ní ìyàtọ̀ bá lọ náà <laughs> lọ́dọ̀ àwọn olùmọ̀. àwọn sọ pé wà ló ti gbé ò ló bá ò yàn á tẹ̀lé yìí ká mójútó. àbẹ́ni tó ti gbé òun kì í máa há dìbò tó tó lẹ̀. so ìgbà tó wọn kọ́ lẹ̀ yẹn ráìtì rẹ̀ ọ̀dà débi pé ìgbà tó bá fẹ́ kà á nǹkan mi yóò di bá mi pèrè àdéhùn rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí ẹni tó wà ń bẹ̀ gbogbo àdéhìí tó lò ń gbà wá ó ti gbàgbé wọn ó tún wá ń ka àdéhìí à àdéhìí wọn lọ wá ń ka wọn ló ti gbàgbé gbogbo ẹ̀ so gbogbo àwọn àbí kéèyàn gba àdéhìí wá nìkan lọ́dọ̀ ẹni tí ò rí ó ní lágbájá lọ sọ fún mi a ti wo ètò ìgbésí ayé wọn a rí i pé lágbájá yìí ti kú kó tó bí ọ sínú sàárè ló tó wá lọ bá torí ọ̀rọ̀ sàárè tó báyìí wọ́n dájú kọ́dọ̀ ẹlòmíì ló ti gbà tó ń gbà lọ́dọ̀ ẹ̀ tó ti kú yẹn ọ̀ wá fẹ́ dárúkọ ẹlòmíì yẹn torí kálòmíì tó bá dákọ̀ rẹ̀ àti yóò tún gbókù rọ̀ ni àbí òye wa torí ẹ̀ ọ̀pọ̀ tó máa dára ẹ̀ ìgbéra ìṣòro rẹ̀ náà pọ̀ torí ẹ̀ tí yẹn bá mọ ìmọ̀ nípa mùsọ́là ó lójú ẹ̀ tí ó parọ́ fún ọ láyé ìsìn máa ń ṣẹlẹ̀ náà nísìn lápẹ̀jù ọ̀dọ́dọ̀ bíi sìn ní yunifásitì yìí òde bẹ́ẹ̀ ẹni tó gbọ́ lọ́dọ̀ ẹni tó gbọ́ lọ́dọ̀ ẹni tó gbọ́ pé bí n ti sọ ìlọgbọ́ lẹ́nu rẹ̀ ọ́ àná bí n ti sọ fún wa báyìí ẹ̀yin mélòó eléyìí náà ń pè ní tẹ̀lé ọ̀sọ́ ẹni tó sọ fún ọ pé wọ́n sọ fún wọn pé wọ́n sọ yìí pé wa ní bí n ti bá wa sọ̀rọ̀ ẹ̀yin mi ti bò àbí òye ṣe ìwọ náà bẹ̀rẹ̀ sí ńgbà wo nù náà aago mélòó ok àlọ́ àmì níbi láti go into detail ah ìtumọ̀ sí pé ó yẹ wa so eléyìí ẹni wọ́n pè ní tẹ̀lé tó tí ẹ máa ti mú lọ́rọ̀ bẹ́ẹ̀ wá sáré pé kò gbá wá sára á sọ pé ọ̀rọ̀ rẹ̀ dọ̀ayé tọ́ba ń sọ gan agbọ̀n fi tipa làbá rẹ̀ ni pé kí ni wọ́n sọ darí eléyìí lẹ̀ lóye tó torí ẹ̀ náà sọ pé tá a bá fẹ́ lo principles àwọn àfihàn lórí ọ̀rọ̀ àwọn èèyàn tó ń bá wa sọ ó lójú ẹ̀ dákọ̀rọ̀ rẹ̀ fún lónìí. ẹ̀wọ̀n káwọn èèyàn sọ̀rọ̀ parọ́ ní ọkàn máa lọ sọ́nà mísírà lọ sọ́nà kìnní kan wá ní nígbà tí mo wà lọ́dọ̀ ṣẹ́kù làlùbáni ni wọ́n bá wa sọ ṣé àlùbáni bá ń jọ o. lọ́wọ́ <laughs> ti mọ̀ pé lọ́wọ́ fi rí etu jẹ ẹlòmíràn a ṣẹ́kù tó bá níjọ́ kan tí wọ́n jáde tá a jókòó lọ́dọ̀ wọn tó ń sọ̀rọ̀ ẹ̀rọ ìjò lọ́dọ̀dọ̀. ẹsẹ̀ sọ fáwọn ẹ̀jẹ̀ tó àwọn èèyàn jẹ pẹ̀lú ilé ẹ̀kọ́ mi ní péye eléyìí wọn pè tẹdílẹsì tẹdílẹsì nìyẹn náà eléyìí wọn pè hadithun báyìí ìtumọ̀ ń sọ àdéhùn tó báyìí ọ̀pọ̀ ọ̀pọ̀ ju ọ̀rọ̀ nípa báyìí ló jẹ́ kí ẹ̀lmù kọ́lá ọ̀pọ̀ torí pé ni báyìí náà. Thank you ṣé ó ti ṣe kí owó yẹn gbìyànjú aláǹkan ọ̀wẹ̀ rẹ̀ tí ó bá kú fún òṣìṣẹ́ rẹ̀. alhamdulillah tí ẹ bá gbọ́ ní ìwọ̀ kówó jọ owó yẹn ìwọ̀ ni fóun àmọ́ àwọn ọmọ rẹ̀ tí ó jogun rẹ̀ tọ́ ni fáwọn. òun lọ dára àmọ́ àwọn ọmọ ẹgbẹ́ jogún kò sí tọ́ka wọn. torí wọn láti fi wọ̀ ẹ̀bìrọ̀ tó ń wíwọ ọkọ̀ rẹ̀ tẹ̀kọ̀ nírọ̀ rẹ̀ tẹ̀lómi. jẹ́ halalan tayyiban ṣùgbọ́n à sọ̀tún sọ pé aláṣẹ zero one zero fún zero one fún àwọn ẹ̀dá wo padà fún àwọn olówó pé kí bàbá yẹn má bàa ṣe wàhálà ń jọ gbé dàrú kéèyàn àbí òye wa torí pé àwọn gbowó wọn lọ́la kéèyàn ẹ tètè fún wọn láyé bí kẹ́lẹ́ bá ní kí bàbá yẹn lè bá ní sinmi wọn á ní à owó là ń sọ àwọn ò lè àbí òye wa so eléyẹn ó lè gbé wọn lọ sí kóòtù láti fi fún agbọ owó tí owó tí ẹ fún láyé ń onídìí kó dúró díjọ́ gbé ìgbà òkè yá àwọn sábà pọ̀ jálẹ̀ tó bàbá wọn mọ̀ sánjọ ìgbẹ́ǹda òkè yá àmọ́ ní ti bàbá tọ́tọ́ sí kú kọ́ta tẹ́tẹ́ kú wọ́n bóòlù ni wọ́n ti pè ọjọ́ owó èlé ló fi kú owó yẹn lọ́wọ́ àkójọ tó alálọ́tọ́ yí bà mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó gbọ́dọ̀ bóyí kó wọ́tí wọ́tí bàbá àwọn lọ́jọ́ wọ́tí fún ṣùgbọ́n àwọn àdáadáa ń tàyè bá a. tòṣùgbọ́n kó tó kú ẹ ti máa kọ̀ fún ẹ ti máa kọ̀ fún torí kẹ́yìn náà gbọ́dọ̀ dúró sí pé bàbá yín pa owó ọtí ẹ máa pa alẹ́ dì wá. èèyàn máa o haram ni o kẹsì sá fún wa tí fi mọ nǹkan yẹn láì dá ẹ̀kan láàrin kẹsì yọjú sí wọn ẹ̀ pa kínní náà tó